ìfẹ́ ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀ òun ni pé kí wọn kó má ti ṣe aláìní ìfẹ́ ọlọ́run fún gbogbo àwọn tí wọ́n ń wá tí wọ́n sì ń gbẹ́kẹ̀lé òun ni pé kí ebi kó má ṣe pa wọ́n ṣùgbọ́n kí wọn kó ní ànító àti àníṣẹ́kù rere gbogbo kí wọn kó jẹ kí ọkàn wọn kó sì balẹ̀ ìfẹ́ ọlọ́run nìyẹn fún gbogbo àwọn tí ń wá ìfẹ́ ọlọ́run fún ọ ìwọ ọmọ ọlọ́run tó ń sin ọlọ́run òun ni pé kó o wà ní ànító àti àníṣẹ́kù nínú ohun rere gbogbo kó o jẹ kó o mu kí ọkàn rẹ kó balẹ̀ kó o sì ní ànító àti àníṣẹ́kù láti lè fi fún àwọn tí kò ní ìlérí ọlọ́run fún ọ nìyẹn lórúkọ jésù kristi ebi ò ní pa ọ́ tọmọtọmọ tọkọtọkọ táyátáyá mo ní ebi ò ní pa ọ́ àwọn ọmọ kìnìún a máa ṣe aláìní ebi a sì máa pa wọ́n fún ẹnikẹ́ni tó bá ń wá ọlọ́run kò ní ṣe aláìní ohun tí ó dára ìfẹ́ ọlọ́run fún ọ ni pé kó o wá olúwa bó o bá fẹ́ láti ní ànító ohun rere gbogbo tó o bá fẹ́ ní ànító àti àníṣẹ́kù ohun rere gbogbo o ní láti fi ọkàn rẹ fún ọlọ́run o ní láti fi ọkàn rẹ sí àti wá olúwa àti wá ojú rẹ̀ bíbélì sọ wípé ó ní kí èmi kó máa rìn nínú ilé olúwa ní gbogbo ọjọ́ ayé mi gbogbo kémi kó sì máa ṣe ìfẹ́ rẹ̀ ìfẹ́ ọlọ́run fún ọ o ní kó o pa ìlànà rẹ̀ mọ́ ìfẹ́ ọlọ́run fún ọ láti ní ohun tó dára o ní láti wà ní ìhà ti ọlọ́run bí o bá fẹ́ ní ànító àti àníṣẹ́kùn rere gbogbo o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń wá olúwa nígbà gbogbo wá olúwa láàárọ̀ wá olúwa lálẹ́ wá olúwa ní ọ̀sán wá olúwa nígbà gbogbo ní wákàtí òru tọ̀ ọlọ́run lọ nígbà gbogbo fún àìní rẹ̀ kí ni ohun tó jẹ́ àìní rẹ gbé tọ Ọlọ́run lọ àìní owó ni àìní iṣẹ́ ni àìní aya ni tàbí àìní ọkọ ó lè jẹ́ àìní àlàáfíà òun ni tiẹ̀ ẹni tó lè tán àìní rẹ òun náà ni Ọlọ́run Ọlọ́run nìkan ṣoṣo òun ló lè tán àìní rẹ lọ́wọ́ rẹ̀ ní ẹ̀kún ayọ̀ wà lọ́wọ́ rẹ̀ ní ẹ̀kún eré wà lọ́wọ́ rẹ̀ ní ẹ̀kún iṣẹ́ wà lọ́wọ́ rẹ̀ ní ọkọ tó dára àti aya tó dára òun ló lè bá ìní rẹ pàdé o ní láti wá a nígbà gbogbo o ní láti wá a nígbà gbogbo fún àìní rẹ bíbélì sọ nínú ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kọkàndínlógún wípé o ní Ọlọ́run mi yóò pèsè fún àìní yín gẹ́gẹ́ bí ọrọ̀ ògo rẹ̀ nínú Kristi Jésù gẹ́gẹ́ bí ọrọ̀ ògo rẹ̀ nínú Kristi Jésù gbogbo àìní ló pè é gbogbo àìní àìní ohun gbogbo nínú Ọlọ́run nìkan òní títàn rẹ̀ wà nítorí náà fún ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ mi lálẹ́ yìí ohunkóhun tó bá ṣe aláìní rẹ̀ wá Ọlọ́run wá Ọlọ́run ní ti àìní rẹ̀ ní ti àìní iṣẹ́ tàbí àìní ọkọ tàbí àìní aya tàbí àìní àlàáfíà tàbí àìní ìlera wá Ọlọ́run ké Ọlọ́run Anna nígbà tó ṣe aláìní ọmọ ó wá Ọlọ́run lọ Ọlọ́run sì dá lóhùn ó wá Ọlọ́run lọ ọba ẹ̀sìkáyà nígbà tó ṣe aláìní àlàáfíà ó wá ojú ọlọ́run ní ti ìlera rẹ̀ ọlọ́run sì dá àlàáfíà padà sínú àgọ́ ara rẹ̀ ohun wo ló ṣe aláìní wá olúwa nípa rẹ̀ ìgbéga ló ṣe aláìní wá ọlọ́run bóyá o tiẹ̀ ti wà níbi iṣẹ́ láìmọye ọdún tí wọ́n ń fi ìgbéga dùn ọ́ ó yẹ kó o ti wà ní ipò kan ṣùgbọ́n o ò tí ì débẹ̀ kò tí ì bọ̀ sí ọ lọ́wọ́ wá ọlọ́run nípa rẹ̀ àwọn kan ló ń pọ́n ọ lójú ní ti ìgbéga rẹ ni àwọn wo ló sọ pé ò ní débẹ̀ wá ọlọ́run ké pe ọlọ́run nítorí a kọ́ nínú ọ̀rọ̀ mímọ́ wípé ó ní ìgbéga kò ti ọ̀dọ̀ ẹlòmíràn wá bí kò ṣe láti ọ̀dọ̀ ọlọ́run kì í ṣe láti ìlà oòrùn tàbí láti ìwọ̀ oòrùn ọlọ́run nìkan ló ń gbé ni ga bó bá wá jẹ́ pé ọlọ́run nìkan ló ń gbé ni ga wíwá ọlọ́run yẹn ó ṣe dandan ó ṣe pàtàkì fún àìní ayé rẹ fún àìní ayé rẹ àìní nípa ti ẹ̀mí ni bóyá anointing tí í ṣe ìfàmì òróyàn agbára òun ló jẹ́ àìní tiẹ̀ wá ojú olúwa wá ojú olúwa bíbélì sọ pé àwọn ọmọ ẹ̀yìn ní yàrá òkè wọ́n wà níbẹ̀ fódìdí ọjọ́ mẹ́wàá wọ́n ń wá ojú ọlọ́run wọ́n ń dúró de ìlérí baba wọ́n ń wá agbára ti ẹ̀mí mímọ́ agbára ti ẹ̀mí mímọ́ tó lè mú wọn ṣe àṣeyọrí tó lè mú ká gbọ́ ohùn wọn jákèjádò tó lè mú kí iṣẹ́ ìránṣẹ́ kó ṣeé fún wọn wọ́n dúró wọ́n wá olúwa wọ́n wá olúwa ọlọ́run sì fi agbára ẹ̀mí mímọ́ ó dàálù wọn lọ́pọ̀lọpọ̀ ìwọ náà mi ò mọ tí àìní tiẹ̀ wà lálẹ́ yìí ṣùgbọ́n tó dá mi lójú ni pé bí o ṣe ń wá ọlọ́run ní ti àìní rẹ lórúkọ jésù olúwa ọlọ́run ọ̀run yóò dá ọ lóhùn ilẹ̀kùn àánú ọlọ́run yóò ṣí fún ọ bó o ṣe ń kanlẹ̀kùn ọlọ́run ní ti àìní rẹ lórúkọ jésù olúwa yóò ṣí fún ọ àìní iṣẹ́ rẹ olúwa yóò bá pàdé àìní ayọ̀ rẹ olúwa yóò bá pàdé àìní ìgbéga olúwa yóò bá pàdé àìní àwọn ènìyàn rẹ ti ìdílé rẹ olúwa yóò bá pàdé àìní nínú ayé àwọn ọmọ ìsírẹ́lì ẹsẹ̀rì wá ojú ọlọ́run nípa rẹ̀ olúwa sì bá pàdé lónìí lórúkọ jésù bó ṣe máa wá ojú ọlọ́run mo ní olúwa yóò bá gbogbo àìní rẹ pàdé lórúkọ jésù àti wá àti ìdílé rẹ ẹ ó yin olúwa mo ní ẹ ó yin olúwa olúwa yóò bá àìní rẹ pàdé ó ní ọlọ́run mi yóò bá gbogbo àìní yín pàdé gẹ́gẹ́ bí ọrọ̀ ògo rẹ̀ nínú Kristi Jésù àwọn ọmọ kìnìún lè ṣe aláìní àwọn tí ò mọ Ọlọ́run wọn lè ṣe aláìní àwọn tí kò ní Olúwa wọn lè ṣe aláìní àwọn tí kò mọ Ọlọ́run pé wọ́n lè ṣe aláìní ṣùgbọ́n fún ìwọ tó o mọ Olúwa fún ìwọ tó o ti fi ayé rẹ fún fún ìwọ tó o ń gbàdúrà sí nígbà gbogbo fún ìwọ tí ó máa ké pe Ọlọ́run ní ti àìní ayé rẹ Ọlọ́run yóò bá ẹ̀mí rẹ pàdé kò ní fi àìní rẹ dùn ọ́ ohun gbogbo tí wàá gba ọlọ́run gbọ́ fún tí wàá máa béèrè lọ́wọ́ rẹ̀ lórúkọ jésù kristi kí ọ̀run kó gbé lé ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò sì rí bẹ́ẹ̀ ni yóò rí wàá sì yin olúwa wàá yin olúwa jésù kristi olúwa wa àmín.